ṣe nǹkan mo ní kọ́ ní ìṣó mo tẹ̀lé wọn tí wọ́n tán apá. ẹyin mo ní ká jà rẹ. ọ̀rẹ́ bàbá mi ká jà rẹ. ṣé ọmọ lélẹ́yìn àbí ọ́ ọlásán ni mọ tó wà lórí ẹ Ọlọ́run lónìí àwọn bí ya wọn ti àwọn bí ya wọn ti ṣeré lọ́jọ́ tó ẹ máa gbọ́ báyìí ṣe àlọ ti tó ṣe wọn ló ṣe ṣe sí sẹbi máa ń ṣẹgbẹ ìyá ìyálà ya ẹ gan nínú ìṣẹgbẹ ẹ káwọn ṣe ṣẹṣọ ìyá ẹ táwọn tí ọba yẹ pé ìyálà ya ẹ tètè kú èmi àti bàbá ìyá ẹ ìyá ẹ̀ ládọ̀ ọmọ máa lé ìyá ẹ̀ kiri. ṣe tún gbọ́ bọ́lá bá mi já àgbẹ̀ káwọn ń ṣe yàrá èmi ẹgbẹ́ yàrá yà mí ṣé èmi máa sọ fún agbẹjọ́rò wà ní kejì àṣà ò mọ̀ pé ẹ̀ ń ṣe ẹgbẹ́ yàrá yà mí tẹ̀lé wọ́n máa sọ pé ṣé ìwọ pé mo jù mí bàbá mi máa sọ pé ṣé ìwọ pé mo jù mí. ẹ máa yí ìsinmi. wọ́n mi tí ọmọ mi ti tí ọmọ mi ti ọkọ̀ gbọ́n dáhùn gbogbo ohun tí ń ṣe wá ló jẹ́ kó ní máa dàrú lélẹ́yìn ìwọ́wọ́ mi ìwọ́wọ́ mi tó kòtò sí. Mónica tó sì rí mi lórí ìdókòwò. wọ́n yà bí sọ́kòtò ẹ ṣe wà nìyẹn wọ́n yà máa ń wọ̀ nìyẹn. mo ní ma wọlé máa bẹ̀rẹ̀ sí ní kàwé bí báyìí débi táàbúrò rẹ̀ kàdé. bàbá ti bẹ̀rẹ̀ láti. ẹ má fi sísá ìjọba mi tẹ̀ pọ̀ kó ṣe kí ni. àbí kí wọn náà bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ oríṣiríṣi gbogbo bá a ṣe gbélé ayé bá a ṣe lọlé ayé tí ilé ayé fi rọrùn fún yàn. níbo ọlọ́dún alákọ̀wé. mi <laughs> fọjá. kí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní yípadà fún ọ. ń gbọ́ lọ́ máa kọ́ mi ìwé alákọ̀wé nǹkan sí káwá kọ́ ṣé tí wọ́n yẹ kí nǹkan tó ṣẹlẹ̀ ní Mushin tá a rí padà wá bíbà ṣé wọ́n máa kọ́ mi ó dà ṣé wọ́n fọ́tò sí tẹ́sí àkọ́ fọ́tò sí tẹ́sí mọ́jọ́ gbà mí. ìlú nìkẹ́ máa sọ alákọ̀wé wọ́n gbọ́ ẹgbẹ́ ẹ̀ mọ́ fọ́tò wọ́n máa ń kọ́ wá fọ́tò. Mati àìmọ́ ìgò ṣì ìtàlùsọ̀rọ̀ tẹ̀lé ìsọ̀rọ̀. Ṣé ọmọ ẹ̀ ṣé ọmọ ẹ̀. Àgbèsí bẹ̀bẹ̀ rẹ̀ ni. Ẹni ká ta yín. mo ní kẹ́. èèyàn kan ń jẹ́ láìta anything ló lè jẹ́ láìta wọ́n lè fi ta yín wọ́n lè sọ orúkọ ọmọ ńláta wọ́n lè jẹ́ anything ẹ máa ranjú mọ́ orúkọ yín láìta. mo ní kẹ́ ìbọn ló ti tó. ó rọrùn ó rọrùn. wọ́n dìde o inú wa dìde pọ̀ nípa ló. ẹ má bínú alẹ́ tí yín náà bọ̀ kẹ́ bá